adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n ọba ọba àlékè ọlọ́ọba tí ó tóbi jùlọ atọ́rọ̀ kẹ́gẹ́ ọlọ́run fún anábùwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá nàbí kó bá àwọn ará alẹ́ nàbí kó bá àwọn sọ́ọ́bà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn ìlànà sí ànábì sílẹ̀ títí di ọjọ́ kan tó ṣe wípé لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم owó ní ṣàǹfààní fọmọ ènìyàn bẹ́ẹ̀ ni iye ọmọ tí ẹ̀dá bí láyé ò ní ṣàǹfààní fún àyàfọ̀n tó máa bá ọlọ́run bá ní kíọlá pẹ̀lú ìṣe àfọ̀mọ́ ẹ̀sìn ọlọ́run fún ọlọ́run ìdí ọlọ́run ìgẹ̀ rẹ̀ kó máa bá gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ ibadallah a tẹ̀síwájú nínú ẹ̀kọ́ kitabu riyadu salihin babu haq babu haqqul jar wal wasiyatu bihi haqqul jar wal wasiyatu bihi eléyìí ó máa jẹ́ babu 39 haqqul jar wal wasiyatu bihi حقوقهم أو الجوار أو الجيران حقوقهم والوصية به باب باب ألا وقديني وجوجي منه أو أبواب منو رياض الصالحين àbẹ́lẹ́ ọba àlekíọ́lá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ nínú ẹ̀dá tọ́lọ́wọ́n ọba àlekíọ́lá tó dá àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́wọ́n bá dá wọlé ẹni tó ṣe wípé a lè dá tètè ní nínú àìlè máa dá tètè ní wa àdúgbò ọlọ́run bá ó so ọ̀pọ̀lọpọ̀ àwọn àkàm àdùnyàwíyà. والأحكام الأخروية nínú àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ilé ayé ọlọ́run bá ní kí ọlá ó gbé ìdájọ́ yìí lórí wípé àní lè máa dá ṣèṣẹ̀mí bákan náà àwọn ìṣẹ̀mí tá a lò lálùkìyàmà lọ́lọ́run bá ní kí ọlá ṣe ṣètò ẹ̀ tẹ̀mí tó ṣe wípé ọmọ ẹ̀dẹ́ yìí ò ní dá ṣe ni eléyìí ló fà tó ṣe wípé ọ̀gọ̀rọ̀ nínú àwọn nǹkan táàmù ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí a rí pé ó ń bẹ nínú ẹ̀ lọ́pọ̀ yanturu tọ́nà balẹ̀kẹ́lá pawọ́ láti ká máa ṣe láṣẹ papọ̀ kàṣọ́lá ọlọ́run pa láti ká kírun bẹ́ẹ̀ ló pa láti ká kírun pọ̀ wal hajj ìṣe ájì ni ọlọ́run ní káwọn ẹmọ ṣe lẹ́ẹ̀kọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ láà àsìkò kan náà ló fi sí ìgbà kan náà ló fi sí wọ̀síyàn bẹ́ẹ̀ làwẹ̀ gbígbà àsìkò tá a gbàwẹ̀ tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àsìkò tó pa wọ́n lájọ náà ní pé súnmù ní ìròyìn ti yí wọ̀fẹ́rú ní ìròyìn ti ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà o nígbà tó bá ti rọ́sù ẹ parí àwẹ̀ gbígbà nígbà tó bá ti rọ́sù. a rí gbogbo àwọn ìbàdàtù wọ̀nyí ọlọ́run bá àlejò ọlá ó ṣe ní nǹkan àti papọ̀ fáwọn mùsùlùmí حكمه بنينو اواكنو اي الله عليك لا تطاعت من القران والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض ويامرون بالمعروف وينعون عن المنكر ويقيمون الصلاة ويتون الزكاة ويطيعون الله ورسول أولئك سيرحمهم الله الله بني أهلي أمني بابو لقوني واني لبيني واني báàdùhùn áúlìyà ọba ìkíní kejì wọn olùlọ́rọ̀wọ́ ara wọn ni wọ́n jẹ́ ayò ni wọ́n jẹ́ síra wọn ìyàmùrú nàbí màrú wọ́n jẹ́ pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ́n iná hàn náà bẹ́ẹ̀ ni wọ́n ويطيعون الله ورسول باني وجماعة تلت الله وما تلت يا النبي أراني يا ريما أولئك سيرحمهم الله àwọn ẹni wọ̀nyí àwọn ẹni tó ṣe pé a kẹ́ gbogbo wọn lápapọ̀ ni eléyìí nínú ẹ̀kọ́ taari kọ́ ó jẹ́ yà mùsùlùmí pé ìtẹ̀mí wa ìsẹ̀mí kan tó ṣe wípé a so papọ̀ mọ́ra wa ni. náà tó bá yẹ pé báyìí náà bá ní kí ọlá ṣe so ìsẹ̀mí wa a jẹ́ wípé nínú ilé ta bára wa ni nínú àwùjọ ta bára nínú àdúgbò ta bára wa ni ìsìláàmù fún wa ní àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan nínú àtúntò tó ń ọmọ ẹgbẹ́ èèyàn tá ṣe nínú ìsẹ̀mí wa òun náà ni lásìkò gbà kan sígbà kejì àmọ́ jẹ́ ìtànpè ní jáàrù ara wa ìyẹn ni ìtàmọ̀ sí aládùúgbò ara ẹni alájọgbé inú ká sọ pé aládùúgbò ni àbí alájọgbé ni eléyìí ni táǹpè ní àlìjáàrú àwìjíràn kájọ papọ̀ wọn ló kọ́mọ̀ nínú ọ̀rọ̀ tí Ali radiyallahu anhu tó máa ń sọ wọn ní Ali àní alìjáàrú qabla bìjáà والرفيق قبل الطريق أنا علي رضي الله عنه أنا رأيت الجار قبل الدار abọ̀rọ̀ rí alájọgbé síwájú ká tó nílé tá a fẹ́ máa gbé wọ̀rọ̀fíìkù bẹ́ẹ̀ ni abọ̀rọ̀ rí olùbárìn síwájú ká àjò abọ̀rọ̀ rí alájọgbé síwájú ká máa gbé ìdìmọ̀ náà wípé èèyàn bọ̀rọ̀ wo àwọn èèyàn tí ó bá gbé síwájú kó tó gbalé tó bá fẹ́ gbé àwọn síwájú kó tó mú àyè tó bá bẹ́ẹ̀ ni bọ̀rọ̀ rí èèyàn tí ó bá síwájú kírí àjò tó pa wọ́n papọ̀ torí pé àwọn ẹni wọ̀nyí wọ́n jọ ní tààsírù lórí ara wọn wọ́n jọ kanra wọn lọ́nà kan tàbọ́nà kejì faizan aljar alájọgbé aládùúgbò àwọn tí gbé tó jọ pa wá papọ̀. islam kọ́ wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tá a fi bá irú tẹ̀mí báyìí tá a fi bá a lò torí pé ọlọ́run bá lékè ọlá nínú ẹ̀dá tó dá ọdá pé àní máa dá yóní ẹnìkan ní tí yóò bá fẹ́ báwọn èèyàn gbé kó máa lọ gbénu gbó wọ́n tún wá lọ gbénu gbó gan-an yóò bá àwọn nǹkan náà gbé yóò máa bá ẹranko ṣe tó bá lóun kọ̀ wọn ò fẹ́ kí èèyàn jẹ́ alábàágbé òun kó bọ́ sínú gbó yóò jẹ́ alábàágbé àwọn wo ni ẹranko ìwà tó lọ́wọ́ èèyàn tó burú nígbà tó bá dọ̀dọ̀ ẹranko yóò tún lè tó ṣe kí ni tó burú jù bẹ́ẹ̀ lọ. fàyíṣẹ́lì ẹ̀dọ́ kẹ́kọ̀ọ́ bí ó ṣe bá aládùúgbò rẹ̀ gbé àbí alájọgbé torí ẹ̀ ni ìsìláàmù ṣe dá sí irú agbọ́nrin báyìí. àwọn ìyìn tá a bá gbé nínú alábàágbé àbáwọn ọ̀wọ̀ tó ṣe wípé à á fún àwọn alábàgbé wa aládùúgbò wa tí báàbù tó fẹ́ kọ́ wa ni. àyà kan ní ìmáàmù Nawawi rahmanulá ni wọ́n fi sí báàbù yìí. bẹ́ẹ̀ ni hadith tó ń bẹnu báàbù yìí lọ bí hadith mẹ́sàn-án. hadith mẹ́sàn-án ló ń bẹ nínú báàbù yìí àwọn àfáà láti gbàdúgbà wọn a máa sọ fún wa pé alìṣáàrú àwọn tá à ń pè ní alábàágbé torí wípé ìyapẹ̀nu wà láàrin àwọn àfáà wípé ta ni a pè ní aládùúgbò àbí alájọgbé èèyàn àwọn kan ní ọmọ ẹnu fátùbárí wọn ní mọ̀nsẹ́mi àmìdá fọwọ́ jáàrú wọ́n ní ẹnikẹ́ni tó bá ṣe wípé ìgbà tí wọ́n bá pèrún láyè tá a wà ibi tí wọ́n ti pèrún yẹn báwa ṣe ń gbọ́ òun náà ń gbọ́ wọn ní aládùúgbò wa nìyẹn tó bá pè ní irun ní mọ́sálásí tí ó ṣe wípé àtijọ́ ń kírun irun tí wọ́n pè yìí báwa ṣe ń gbọ́ òun náà gbọ́ wọn ní irú èèyàn báyìí á kà kún aládùúgbò wa alájọgbé wa ni. wọ́n mú riwaya asaru kan wá wọ́n dẹ̀ ń ṣe nígbà ọ̀rọ̀ ìkọ́dọ̀ ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní ìyàwó Aisha radiyallahu anha ka aládùúgbò alájọgbé ogójì ilé sí apá ọ̀tún ìyẹn ni fọ́tì ogójì sí apá òsì ogójì sí iwájú ogójì sí wọ́n ní a máa ka forty ounces sápọ̀ tó bá ti dórí forty forty àkọ́ọ̀tún yẹn aládùúgbò wa ni a máa ka forty sí apá ẹlẹ́ẹ̀kejì a máa ka forty sí iwájú a ka forty sẹ́yìn wọ́n láwọn ẹni wọ̀nyí là pè ní aládùúgbò wa tó bá yẹ pé hasaru yìí orin ẹ̀ dọ́dọ̀ yàrá Aisha ìbá jẹ́ pé òun ni ó fẹ́ rinlẹ̀ jù nínú táàmù lò láti ṣe tàrífù aljiron àwọn aládùúgbò alájọgbé àwọn kan náà wọ́n bá sọ pé àwọn tá a pè ní aládùúgbò ní alimula kọkùnlẹ́ka bẹ́yìn tàn ẹni tó ṣe wípé ilé yín jọ fẹ̀gbẹ́ kanra yín ẹni tó ṣe pé ẹjọ pàlà lé ni ìyẹn ni pé ilé yín sàkanra wọn lọ́nà kan àbí kejì yálà túrú fẹ́ǹsì ni àbí yálà túrú páànù ni àbí túrú wíńdò ni àbí alákàpáyín pọ̀ débi pé ilé yín kanra yín wọ́n ní àwọn tá a pè ní kíni eh, aládùúgbò ni eléyìí àìmọye ọ̀rọ̀ ló wá bákan náà bẹ́ẹ̀ náà àfáà tó fún wa wípé àwọn tá a kà kún aládùúgbò wọn làwọn tó wá ṣe wípé ọrùfù wa ìyẹn ni pé àṣà lẹ wa ó kà pé aládùúgbò ni wọn yẹn ni pé wọ́n ní à á ṣe rùjú tàrífù aljar sórí alẹ́ọ̀rù sórí àtàlẹ̀ wa níta bá ti gbà nínú àtàlẹ̀ wa wípé àwọn ẹni wọ̀nyí àwọn ni aládùúgbò àjẹ pé òun náà ló máa rí bẹ́ẹ̀ báwọn abáyé kan tá à ń pè ní aljaru òun lélẹ̀ bẹ́ẹ̀ ní èyí tó fẹ́ tẹ̀wọ̀n jù lẹ́mìí tèmi òní wípé ọrùfù àṣà ni ó ṣe kí ni ni ó ṣàlàyé jùlọ àwọn tá à ń pè ní aládùúgbò ẹwọn nǹkan tí kan nú àwọn àfáà tí wọn sọ nígbà táwọn ń ṣe tààrífù aládùúgbò torí kí ni ó jẹ kó yé wa dáadáa ẹni tí wọ́n gbà lérò pẹ̀lú aládùúgbò fẹ́ bá rí nínú àwọn tààrí páàtì wọ̀nyí tí bá rí ọ̀kan náà mọ́. àmọ́ tí àfa ń sọ fún wa ní ṣókí lórí ìgbà táwọn ń ṣe tààrífù ẹ̀ta ń pè ní aládùúgbò wọ́n lẹ́ni tá a pè ní aládùúgbò òun lẹ́ni tó ṣe wípé ilé pawápapọ̀ musliman aw kafiran ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ kékeré barran aw ó lè jẹ́ ni dáadáa ó lè jẹ́ ni burúkú ó lè jẹ́ ẹni tó ṣe wípé ọmọ ìlú wa ni ó lè jẹ́ ọmọ ìlú bòmí ni tó dà pé in tó kó wa papọ̀ òun náà ni gbígbé àti àwùjọ wọn ní òyìnbá yìí láti kíni làákà fún aládùúgbò wa inú àwọn nǹkan tá a rí gbọ́ yìí ni wípé èyí tó sábà fẹ́ tẹ̀wọ̀n jù òun náà ni wípé asálẹ̀ wa iṣẹ́ wa òun ni ó túmọ̀ àwọn tá à ń pè ní kí ni aládùúgbò àti alájọgbé àwọn tá a jọ ń gbàdúgbò sọ pé aládùúgbò mi ni ara ilé wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí a mọ̀ fi sọ ìtumọ̀ rẹ̀. àyà tí ìmáàmù náà mú wá àyà yìí bẹ́nu Sūratun Nisā' súra ẹlẹ́ẹ̀kẹrin kùránì kan yẹn. سورة ألا كاني آية 36 آية 36 الله بعدك ولا هما مسلمين الله بسم الله الرحمن الرحيم واعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار بالقربى والجار الجنوب وصائبي بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخور آية ثم ń bẹnu النساء هنا wọn làwọn afáàmọ pè ní hayatul huquq àyà tó ń sọ nípa àwọn ẹ̀tọ́ àwọn ojúṣe torí wọn nínú àyà yẹn lọ́nba dárúkọ àwọn èèyàn ìran èèyàn mẹ́wàá nínú àyà yìí Suratu Nisa àyà thirty six ọlọ́nba dárúkọ ìran èèyàn mẹ́wàá kan àwọn ìran èèyàn mẹ́wàá tó lọ́nba àlejò ládárúkọ yìí ọlọ́nba àlejò lásà wá gẹ́gẹ́ bí èèyàn láti pín ìwọ̀ wọn síra wọn. torí pé ìkíní kejì wa àbọ̀ sí ọ̀kan nínú àwọn tọ́lọ́mọ tó kà nínú àyà yìí ọlọ́ni wá àbùdùláhà wala tushriku bihi shay'an ọlọ́ni ẹjọ́ sì fún ọlọ́run ẹ má fi nǹkan kan bá ọlọ́run ọba àlékè ọlá ẹ má bàa fi wórogún wa bil walidayni ihsana ọlọ́ni bẹ́ẹ̀ ni ṣíṣe dáadáa pẹ̀lú àwọn òbí yín wàbíluwálìdẹ́yìn àwọn òbí yín ìṣe dáadáa pẹ̀lú wọn ó dọwọ́ yín wàbíbìlì kúrùbà ọlọ́ni bákan náà àwọn mọ̀lẹ́bí yín àwọn olùbátan yín tó ṣe wípé ẹbí dà yín papọ̀ wàlì àtàmà ọlọ́ni àwọn ọmọ òrukàn dáadáa dọwọ́ yín sí wọn wàlì màsákìn ọlọ́run àwọn aláìní dáadáa dọwọ́ yín sí àwọn náà wàljáàrí ìdílkúrúbà wàljáàrí jóná ọlọ́ni bákan náà àwọn aládùúgbò yín àwọn alájọgbé yín zilkurba awiljóná inú kó ti pé àwọn alájọgbé yín tí wọ́n súnmọ́ yín ni àbáwọn alájọgbé tí wọ́n jìnnà sí yín ìkan ń ṣẹlẹ̀ nínú méjèèjì. nínú àwọn tọ́lọ́ màlíkọlá ní wọ́n níwọ̀ gbà lọ́wọ́ wa ó ní àwọn aládùúgbò wa alájọgbé wa ọlọ́ni wàlìjáàrí ìjẹlú kóòrùbá wàlìjáàrí jóná àwọn alájọgbé yín tó ṣe wípé wọ́n súnmọ́ yín wàlìjáàrí jóná àwọn alájọgbé yín tó ṣe wípé wọ́n jìnà sí yín wọ́n fà ní aljáàrú zil kóòrùbá alájọgbé tó ṣe pé ó súnmọ́ ni orí wípé àwọn alájọgbé tó ṣe wípé ẹtúnjọ jẹ́ mọ̀lẹ́bí alájọgbé tó ṣe wípé ẹtúnṣe kí ni ẹjọ jẹ́ mọ̀lẹ́bí ìyẹn ni jáàrú zẹlùkọrùbà wọljẹl jónù àti alájọgbé tó ṣe wípé àwọn jìnnà sí yín wọ́n alájọgbé ẹlẹ́kejì ni pé alájọgbé tó ṣe pé gbígbéjọ payín papọ̀ ni àdúgbòjọ payín papọ̀ ni ẹ̀yìn ti mọ̀lẹ́bí. àwọn àfáìrí ní jam àti àwọn àyò tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín èyí tí ó tẹ̀wọ̀n dínú ọ̀rọ̀ àwọn àfáàní wípé àwọn ìyàwó yín. wàbùnà sàbí ọmọ orírìn àwọn tí wọ́n ń rìn àjò lọ tó ti pé nǹkan tán mọ́ lọ́wọ́ wàmọ̀ mọ́lákàtà ìmánukùn àwọn tó ṣe wípé ẹni kápá lórí wọn bí àwọn ẹrú yín ọlọ́ni gbogbo àwọn ìran èèyàn tá a kà yí afẹ́kẹ́ ti padà bá wọn lò àmọ́ di tí a ti inú tọ̀ sí lábẹ́ òní nínú àwọn ẹyin tó kàn wá gbọ̀n onítọ́nà sọ pé wàlìjáàrí zilkurba wàlìjáàrí jónùn àwọn alájọgbé yín tó ṣe pé wọ́n súnmọ́ yín àtàwọn alájọgbé tí wọ́n jìnnà sí yín àwọn ìran èèyàn méjì ọlọ́ni wọ́n ní ìwọ̀ gbà lọ́wọ́ yín eléyìí fa kí àwọn àbá sọ wípé táàbà máa sọ ń pa àwọn aljiran àníwá wọn sàlásà mẹ́ta náà ni àwọn táàjọ jẹ́ alájọgbé tí wọ́n jẹ́ aládùúgbò wa wọ́n ní mẹ́ta ni wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ní ìwọ wọn kàtígórì by kàtígórì títẹ nìkan ò papọ̀ mọ́ tẹnì kejì ó ń bẹ inú àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí tó ṣe wípé hákù wọn lọ́dọ̀ wa hákù wáhì ìwọ ẹ̀yọ̀kan náà ni àwọn míì nínú àwọn alábàágbé wa hákù tiwọn àkọ́ ní ìwọ méjì ni wọ́n gbà lọ́wọ́ wa ó ń bẹ́ nu wọn àmì ti di pé sàlẹ̀ ẹsẹ̀ tó okó ìwọ̀ mẹ́ta òun làwọn nígbà. wọ́n ní àkọ́kọ́ nínú àwọn tí ó máa jẹ́ alájọgbé wa tí wọ́n jẹ́ aládùúgbò wa ó ní almuslim alqarib aljar yẹni aljaru alqarib almuslim. wọ́n ní ìran àkọ́kọ́ òun nìyẹn ìran ẹlẹ́ẹ̀kejì òun lẹ́yìn tó ṣe wípé alìjáru almuslim gairu qarib ẹlẹ́ẹ̀kẹta alìjáru faqat wa gairu muslim ẹni àkọ́kọ́ òun làwọn tó ṣe wípé àjọgbé alájọgbé aládùúgbò wa ni wọ́n alìjáru jáàrù wa ni wọ́n jẹ́ aráalé wa ni wọ́n yálà àjọ gbénu kọ́mpáǹdì kan náà àbí àdúgbò wa tabati sọ pé àjàrù ẹ jẹ́ ká máa fẹ́ kọjá immediate compound wa ká fẹ́ kọjá àwọn tá a jọ ń gbé inú compound kan náà ká fẹ́ sí àwọn tá a jọ ń gbé àdúgbò pé àwọn tá a jọ ń gbé street tó ṣe pé àárọ̀ ọ̀sán alẹ́ yẹn ni pé a fẹ́ lo orúkú wa a fẹ́ fi ṣàlàyé ẹ̀ ìyẹn ni pé a fẹ́ lo àṣà wa láti ṣàlàyé àti àǹpè ní alájọgbé sọ pé nǹkan kọ́mọ̀ jù ní inú àdúgbò wa inú àdúgbò àwọn tó bá jọ ń jí tẹ́wọ́ mọ́ sábà ń ríra yín tó bá yá ojú ní mọ̀lẹ́ máa jẹ́ síra yín ẹ mọ̀ra yín dáadáa ó lè tó séjì kan ẹ sì jọ mọ̀ kíra yín well done ó lè má ṣe yorùbá ó lè jẹ́ haúsá ó lè jẹ́ ibo ó lè jẹ́ arànmí ó lè jẹ́ pápá tó bá yá kíkí yóò jọ ṣe kí ni yóò tìjọ mọ̀ pa yín pọ̀ àwọn kan ń bùkárà sí pé ẹ̀ẹ́dẹ̀jọ ṣe nínú àdúgbò pẹ̀lú àwọn ènìyàn sọ pé à wọ́n fẹ́ ṣe cda meeting nínú àwọn nǹkan tí ó fẹ́ rọrùn tá a sábà fẹ́ fi túmọ̀ àdúgbò nínú àṣà wa a fẹ́ lo cda ìyẹn ni community development uh, eh, kini association tí wọ́n máa ń ṣe yẹn. now àwọn ẹni wọ̀nyí àwọn afáàjọ wa wípé ìran mẹ́ta ni wọ́n pín sí pẹ̀lú wa ìran àkọ́kọ́ òun lẹ́ni tó ṣe wípé jáàrù wa lásán ni kìí ṣe mùsùlùmí kò sì súnmọ́ wa ìyẹn ni pé alájọgbé wa ni aládùúgbò wa ni bọ̀ kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni ṣe mọ̀lẹ́bí wa ìwà wo lẹ́ni nígbà lọ́wọ́ wa ìwà ẹ̀yọ̀ kan ni hakunwahi ìwà ẹ̀yọ̀ kan ìwà kí ni ìwà àlìjáàrù ìwà tá a fún aládùúgbò alájọgbé òun nìkan ni bákan náà ìran ẹlẹ́ẹ̀kejì ọ̀là tó ṣe wípé jáàrù wa ni wọ́n wọ̀hún àwọn ẹni wọ̀nyí ghayru mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí. alájọgbé wa ni wọ́n alájọgbé wa tí wọ́n jẹ́ yìí bákan náà mùsùlùmí tún ni wọ́n ẹlẹ́ẹ̀kejì ẹ̀yẹ ká tún ẹlẹ́ẹ̀kejì báyìí alájọgbé wa ni wọ́n bákan náà mùsùlùmí ni wọ́n àmọ́ wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe mọ̀lẹ́bí wa tẹ̀pọ́lọ́ ọba nìkan sọ pé wàljáàrí zilkúrùbà àti àwọn alájọgbé tó ṣe wípé wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọ́n súnmọ́ wa alájọgbé wa ni wọ́n àmọ́ wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa wọ́n súnmọ́ wa. bákan náà àwọn alájọgbé wa tó ti ń pé àwọn járí àjùnù àwọn alájọgbé wọn ìṣe mọ̀lẹ́bí wa àwọn alájọgbé ni wa torí ìran ẹlẹ́ẹ̀kejì yìí àwọn tó ti pé alájọgbé wa ni wọ́n jẹ́ mùsùlùmí ni wọ́n jẹ́ àmọ́ wọn ṣe kí wọn ṣe mọ̀lẹ́bí wa ìwọ méjì làwọn nígbà lọ́wọ́ wa ìwọ méjì ìwọ kí ni wà kọ́kọ́ ìwọ Islam ìwọ kíni wọlé kejì ìwọ alájọgbé tẹ̀fà wọn tún gbé pẹ́lú ju alákọ̀ọ́kọ́ lọ alákọ̀ọ́kọ́ ìwọ mélòó lòun nígbà lọ́wọ́ wa ẹ̀yọ̀kan nítorí pé alájọgbé gbígbé ló pa wá papọ̀ aljiwaaru papọ̀ gbígbé ló pa wá pọ̀ kìí ṣe mùsùlùmí kò dẹ́ ṣe mọ̀lẹ́bí wa so but ìran ẹlẹ́ẹ̀kẹta òun lẹ́nu tó ṣe wípé wá aljaaru almuslim alqarib ẹni yìí òun kó nǹkan mẹ́ta sínú àkọ́kọ́ jáàrù wa ni so ìwọ àjìrán ìwọ gbígbé ó ṣe kí ni ó ní lórí wa ìwọ ẹlẹ́ẹ̀kejì hakudin ìwọ ẹ̀sìn mùsùlùmí ni ó di ìwọ ẹlẹ́ẹ̀kelò ó di méjì ìwọ ẹlẹ́ẹ̀kẹta alukurọba wàá bilkurba torí pé ó súnmọ́ wa ìwọ kí ni ìwọ mọ̀lẹ́bí yóò máa bẹ láwọn míì tájọ máa bẹ nínú àdúgbò ó ṣe wípé bákan náà mọ̀lẹ́bí wa ni wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ọ̀nkù wa ni kọ́sìn wa ni a lè jọ máa gbé nínú àdúgbò kan náà so ìran àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní tí àwọn àfọ́sẹ́lẹ́ ní ṣekùsẹ̀ ní ọ̀rọ̀ ìmọ̀ ọ̀la lọ́rùn túfọ́tò àwádìí eléyìí náà ni tí àwọn eh, bàbá iná táwọn náà ṣàlàyé fún wa pé ìran mẹ́ta táwọn ní nínú àwọn alájọgbé aládùúgbò wa òun lélẹ̀ àti ẹni àkọ́kọ́ àtẹni ẹ̀kejì àtẹni ìkẹta ìsìláàmù yẹn nàná pé abọ̀rọ̀ fi dáadáa abọ̀rọ̀ fi bá wọn lò torí pé ọlọ́ọ̀bà nìkẹ́lá ó ká dára dáadáa fáwọn mùsùlùmí lórí gbogbo àlámọ̀rí wa ọlọ́niyá ayọ́ lẹ́dínà àmọ́nù irka'u wasjudu waf'alu l-khayr la'allakum tuflihun ọlọ́run mọ̀kàn yẹn nígbà gbọ́dodo irka'u ẹrùkú fọlọ́ wasjudu ẹ forí balẹ̀ fọlọ́ waf'alu l-khayr ẹ wá máa ṣe dáadáa la'allakum tuflihun kẹ́lẹ́ bá la wájú ọlọ́run kẹ́lẹ́ bá yege wájú ọlọ́run bóyá ní suratul baqara bíi àyà one hundred and twelve àbí one twenty five. الله بعد كلام بعض الله ني لا خيرا في كثير من نجواه إلا من أمر بالصدقة أو معروف أو إثلاء بين الناس ومن يفعل ذلك اتباع مرضات الله فسوف نؤتيه أجرا عظيما أراني لا خيرا في كثير من نجواء قصور من وقلق وقجوة nínú ọ̀pọ̀lọpọ̀ àkójọ táwọn ọmọ ẹ̀dẹ́ yẹn tí wọ́n máa ń ṣe kò tóore nínú ẹ̀ ìlà man amara bi sadaqa àyàfà wọn tó ṣe wípé nínú àkójọ yìí wọ́n ń para wọn láti àti máa ṣe ìtọrẹ àánú àwọn màrúfì àbí nínú àkójọ wọn wọ́n ń para wọn láti àti máa ṣe kíni àti máa ṣe dáadáa àwọn ìsìláàmì báyìí náà àbí nínú àkójọ wọn yìí náà wọ́n á máa ṣàtúnṣe dáadáa láàrin ara wọn ọlọ́ọ̀bá àlejò ọláńkọ́lá yé dáadáa tí ó mọ̀ bẹ nínú tí ó mọ̀ jẹ́ mùjámáwù àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn ẹni tó ń pẹ́ àkójọ yín nínú kò mọ bẹ́nu pé kẹmọ pa á láṣẹ àti máa ṣe ìtọ́rí àánú ẹ máa pa yín láṣẹ àti máa ṣe kí ni al-ma'ruf dáadáa ẹ máa pa yín láṣẹ àti máa ṣe kí ni àti máa ṣe islahu bayna an ìmọ̀ ṣàtúnṣe láàrin àwọn èèyàn ibi tá a bá pín pé ìbàjẹ́ fẹ́ wọ̀ wàhálà fẹ́ ọbẹ̀ ẹ ṣàtúnṣe níbẹ̀. ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú eléyìí ìtẹ̀wọ́ àmàdọ́tìlá lẹ́yìn tó fi ń wá ojú rí ọlọ́run sọ̀tọ́fà ní ti ìhájọ̀rọ̀ nàbímà á fúnrú yẹn báyìí á sàn ní ẹ̀san olóore ẹ̀san tó tóbi. sò nínú àwùjọ tọ́mọ ẹ̀dẹ́yìn àti wọ́n ń bára wọn nínú àkójọ òun ni àkójọ àdúgbò tẹ̀pẹ́ àkànnú àkójọ òun ni àkójọ ẹbí al-usra imma al-mustasghira al-mustasghira awil kó ti pé bóyá immediate one ni àbí extended one ni inú àkójọ ọmọdé yẹn ti lè bára wọn àkójọ ẹbí mọ̀lẹ́bí àkójọ míì tọmọdé yẹn tún lè bára wọn òun làdúgbò. bẹ́ẹ̀ ni àwọn tájọ jẹ́ alájọgbé ó ṣe pàtàkì ká ṣe dáadáa pẹ̀lú wọn ó ṣe pàtàkì ká fi dáadáa bára wa lò eléyìí ni tí Islam tó pa àwọn mùsùlùmí láṣẹ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tọ́lọ́mọba nígbà tó bá kàtàkì pé ẹjọ́ jẹ́ alájọgbé Islam fẹ́ kó fi dáadáa kó fi bá wọn lò musliman aw kafiran bóyá mùsùlùmí ni wọn àbí kèfèrí ìsìlámù fẹ́ kó ṣe kí ni kó fi dáadáa kó fi bá wọn lò kódà kó ṣe pé àhàlà naf'an aw darran kó ṣe wípé o wà nípò pé alájọgbé tó ní ẹni tó ṣe dáadáa sí ẹni láàmì rẹ kò ti dára abẹ́ tó ṣe pé òun tàdọ́ rárá bí akhlaqihi bóyá òun rí ìnira kan tàbí kejì látara kíni látara ìbálò rẹ̀ islam fẹ́ kó ṣe kíni kó fi dáadáa kó fi bá a lò islam fẹ́ ká fi dáadáa ká fi bá irú àwọn èèyàn báyìí ó fẹ́ ká fi bá wọn lò torí wípé ọ̀kan náà wọ́n fà sọ wípé ẹ̀rí kùrọ́bà tó ń bẹ fún ọmọ ẹ̀dẹ́ yẹn ni pé ìsúnmọ́ tó ń bẹ fún ọmọ ẹ̀dẹ́ ní àsìkò ìgbà míì àwọn tó jẹ́ alábàágbé rẹ̀ wọ́n máa ń ní ju àwọn mọ̀lẹ́bí ẹ̀ lọ. wọ́n ní àsìkò tá à ń gbé pẹ̀lú àwọn tá a jọ ń gbé yẹn àwọn ní tá a jọ gbé yẹn àsìkò yẹn bíi mọ̀lẹ́bí wa ni wọ́n jẹ́. aláti kìkì ni aláti gbìyànjú sapá sasẹ̀ sasẹ̀ láti kìkì ni láti fi dáadáa bára wa lò. àárín àwọn ẹ̀kọ́ olówó yẹn bíi àìmọye sanadu muhammad sallallahu alayhi wa sallam tó fi bá wa sọ̀rọ̀ hadith tí mamu náà mú wa rẹ̀ mamu lá hadith yẹn ju hadith mẹ́sàn-án lọ lẹ́ni àwọn hadith kẹsíìr àwọn hadith míì wà tó yẹ pé wọ́n tún lékún ní tó ń tọ́ka sí pé bá a ṣe ń bá aládùúgbò wa lò àwọn ará ilé wa àwọn alájọgbé wa bá ti ṣe kí ni bá a ṣe ń bá wọn lò eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí Islam tí ó fẹ́ kí àwọn mùsùlùmí kí a kọ́ ni torí wípé ìṣe dáadáa sí àwọn ẹni wọ̀nyí yóò bí dáadáa fún àwa náà ọ̀kan nù àwọn afá olórin ó ní utlub li nafsika jiranan tajawuruhum ó ní ẹ̀ ṣe ẹ̀fà fún rẹ aládùúgbò tí wàá bá gbé torí la tuflihi ad-dar hatta yufliha al-jar la tufliha ad-dar torí pé ilé yìí ò lè dá kò lè rojú ráyè hatta tufliha al-jar títí dìgbà tó ṣe wípé àwọn alájọgbé tẹjọ gbé wọn fi dà tẹ́ ẹ̀ bá rí dáadáa ti bára yín lò ó fi ṣe kẹmọ́jọ létẹjọ gbé ó ṣe ṣe kí línà kó mọ́ dùn torí ẹ bí mùsùlùmí ìsìláàmù ti kó gbogbo àwọn kìíní ó ti kó papọ̀ wọ́n ń pè nítorí pé ẹni tí mo ń bá gbé kìí ṣe mùsùlùmí ni ìsìláàmù ti di oyè ẹ àwọn tí àjọ gbé lè mọ́ jẹ́ mùsùlùmí ó lè jẹ́ kẹsìrì pọ́nbélé ó lè jẹ́ mùsùlùmí gan kó jẹ́ pé àwọn ìwà tó wà lọ́wọ́ ẹ̀ ìwà tó burú jáì ni àti gbogbo oníranran wọn ìsìláàmù ṣe kí ni ó pa àwọn mùsùlùmí láṣẹ èyí láti bọ́ sínú àwọn àhàdìsì yìí ní ọlọ́kan òjọ̀ kan àhàdìsì àkọ́kọ́ tó ń bẹ ní bábù náà kálógbà àhàdìsì yẹn wá Ibn Umar Ibn àti àti Aisha ìrírí àtìkọ́lé ìbẹ̀ lọ́wọ́ kò ni ابن عمر حتي عائشة رضي الله عنهما أميجي نوبا حديثي وقال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يؤصيني بالجار حتى ظننت أنه سيورثه أو صحابة من يجي يا عائشة رضي الله عنها كل شخص من anabuwa àwọn ìyàwó anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti ibn umar radiyallahu anhu àmẹ́jì wọ́n rí ẹgbà wa hadithi náà gbà wá pẹ̀lú riwaya yìí riwaya yọkan yìí so bí ibn umar radiyallahu anhu bó ti sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ìyàwó aisha radiyallahu anha bẹ́ẹ̀ lòun náà ṣe sọ gẹ́lẹ́ lafzan bi lafz tí ó yàtọ̀ síra wọn ìyẹn jẹ́ kí wọ́n kó àwọn méjì papọ̀ kọ́ọ̀lá àwọn méjì bàbá yìí pé kọ́ọ̀lá Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní ó ń ṣe ọlọ́run kíkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ ń bẹ fún ó sọ báyìí pé máa záàlà Jibril ó ní Jibril ló yẹ kó gbò yóò sí ni lẹ́ni tó ṣe wípé ó ń kìlọ̀ fún mi. ẹ máa wo nǹkan ó ní jìbìrì kò yẹ gbogbo lẹ́ni tó ń ṣe kí ni tó ń kìlọ̀ fún mi yẹni pé jìbìrì nínú àwọn nǹkan tó ṣe lálàyé fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìwọ aljiran àwọn alábàgbé wa àwọn alájọgbé wa ìwọ yẹn jẹ́ kan nínú ẹ̀ gbogbo alámọ́tò jìbìrì fi tanzil awi fil wahid. taurat injil zabur quran taurat kálọ́ lọ́wọ́ malekula jọ náà kẹ́kí anabi wa musa alayhi salatu wa salam kálọ́ mu wá fún jubril injil kálọ́ lọ́wọ́ malekula jọ náà kẹ́kí anabi wa isa kálọ́ mu wá jubril zabura kálọ́ malekula jọ náà kẹ́kí anabi daoud alayhi salatu wa salam kálọ́ lọ́wọ́ malekula jọ náà kẹ́kí jubril hatta al-Qur'an طلب عليك لا في رأي القرآن كان هو محمد صلى الله عليه وسلم هو جبريل هي ما أعطاه صويك إن تفن الله جل أنه ملائكة جبريل لا شك torí pé òun ló súnmọ́ ọlọ́run ọba àlekè ọlájú bẹ́ẹ̀ ni ọlọ́run ọba àlekè ọlá gbé àmọ́nà tó tóbi jùlọ àmọ́nà wo ló tóbi jùlọ lọ́dọ̀ ọlọ́run wọ̀wọ̀ adín ẹ̀sìn al-Islam إنا عرضنا الأمانة على السماوات والجبال فعبينا أن يحملنها واشفقنا منها وعمل على الإنسان إنه كان ظلوما جهولا إنه إيوه تطبجو أمانة سني أمانة سني فأمانة تطبجو لا يتعلم بالك لا يتفو وهو جبريل jibril ló mú wáyé wá fún anábà muhammad sallallahu alayhi wa sallam jibril náà ló ń kìlọ̀ fánàbí nínú ọ̀rọ̀ yìí tẹ̀pẹ́ jibril tó máa ní talọ́pọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam jibril lọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ lálò pé kó ṣe kí ni kó jẹ́ olùkọ́ fún anábà muhammad sallallahu alayhi wa sallam anábì ní òun rí jibril ní ojú tẹ̀fẹ́fẹ́ lẹ́ẹ̀mejì fi súrọ́tìhì yàní alá súrọ́tìhì lórí àwòrán rẹ̀ bó ṣe rí gangan ànábìrin jùbìrìl ní àìmọye ìgbà lórí àwọn àwòrán mi síwárò oríṣiríṣi inú hadith mẹnu àbáyé nàwíyà hadith ẹlẹ́ẹ̀kejì tẹ̀ pé jùbìrìl wá bá ànábì sí umar radiyallahu anhu umar bin khattab torí tọ́lá àlẹ́nà rọ́jùlù shadidu bayadu síyáàb shadidu sàwádù shar láyúrọ̀ àlẹ́yà ọ̀sọ̀rù sọ́fàr wọ̀lá yà àrífúhù mínà ahad hatta jalasa ila nabi sallallahu alayhi wa sallam ó lẹ́nu yẹn wá bá nàbí tó àwòrán tó gbé wá àwòrán èèyàn ni arìnrìnàjò kò ní dọ̀tí kankan lára àmọ́ gbà tó lọ tán àwọn sọ pé fa iná wú Jibril àtàkùn yu'allimukum dinakum Jibril ló wá bá yín o nítorí wá ṣe ni pé ó wá kọ́ yín nípa ẹ̀sìn yín sànàbí rí Jibril ní àìmọye ìgbà àmọ́ ẹ̀mẹ́ẹ̀jì torí pé ó ń ṣe náà sallallahu alaihi wasallam nínú hadith ibn Mas'ud radiyallahu anhu ó ń ṣe ọlọ́run ní ẹ̀ẹ̀mejì lòún rí jùbìrí ní ojú tètè ìgbà àkọ́kọ́ ìgbà àkọ́kọ́ nígbà tí iṣẹ́ wa yìí tó fẹ́ wá dé bá àmì Muhammad sallallahu alayhi wa sallam marata al-ula fi dunya wa marata al-thaniya fi sama ìgbà àkọ́kọ́ lórí ayé ń bíbà yìí ni gbàtánà ti fẹ́ gba wáyìí oníjúbìrì yọ tó wọ́n ní ẹ̀lọ́wọ́ ayàtọ̀ náà balẹ̀kọ́ lásọ túrọ́tù nájì alámàhú shadidul quwa zúmìrọ́tín fastawa wa huwa bil ufuqil a'la wọ́n ní àyà ìgagá wa huwa bil ufuqil a'la alámàhú shadidul quwa ẹni tó kànà bí ẹni tó ṣe wípé ó nípa tó tóbi gidi gan ni tani wa huwa lómi rọ́tì fàtàwà ẹni tá a tún ṣe kó ṣe kó dúró dédé wọ́n wà mí lè ó kùkì àhàlà ó dúró dédé bíi pé ó nà sóró lókè sánmà tánàbí wò àwọn ibi ní ìgbà àkọ́kọ́ tó máa rí júbìrì ìlú rèé nígbà tí ó yọ sí ànábì nínú kòtò yíra ànábì orí ànábì wá sáré ànábì ló wá ń sá lọ ẹni wá pariwo ó nígbà tó ń gbọ́ ohun yẹn òun wá bojú wẹ̀yìn wọ́n ní bojú wẹ̀yìn òun wá wò ó sókè wọ́n wà bí lófùkì àlà lẹ́ni tó dúró sóò lókè ànígbà tó ń bojú òkè tó ń rí òun ṣubú lulẹ̀ òun dákú onígbà àkọ́kọ́ tó ń rí jìbìrì ìlú nìyẹn bẹ́ẹ̀ nínú ni wípé ẹni tó kéré jù nínú àwọn màláìkà tán hadith náà àná ìyẹ́ ìyẹ́ rẹ̀ wọ́n wá rìwáyà tó ń sàhíhà àwọn rìwáyà tó lálàáfíà lílé tó wá sọ fún apá àwọn màláíkà ó ní ìyẹ́ ìyẹ́ àjìníhà rẹ̀ àjìníhà tù hú six to miha six hundred bẹ́ẹ̀ ni ìyẹ́ ìyẹ́ kọ̀ọ̀kan nínú six hundred ó ṣe déédéé in tí ó kọ́ ba al-mashriq wal-maghrib ìyẹ́ ìyẹ́ kọ̀ọ̀kan ó wá ní yẹ̀yẹ̀ six hundred òun sì ló kéré jù nínú àwọn màláíkà wàhálà khabaru sahih anábì ló sọ sallallahu alaihi wasallam anábì nígbà tó ń rí òun ṣubú lulẹ̀ ìyẹn ló fi sáyé ló tún pariwo zamilu ni zamilu ni dasiru ni ẹgbẹ́ agbóbomi ẹgbómi mọ́lẹ̀ tó nígbà àkọ́kọ́ tó ń rí jùbìrì lónìí yẹn. nínú súrátù Najmi náà níbi sọ́láyé ìgbà ẹlẹ́ẹ̀kejì wàlàkọ́dìrọ̀ ààrùn nazlatan ukhra inda sidratil muntaha indaha jannatul ma'a wọ́n nígbà ẹlẹ́ẹ̀kejì bàtà níbi ṣe al-Isra wal Miraj bàtó lọ sí sọ́mọ̀tọ́lọ́ bá gbé lọ sókè ìgbà ẹlẹ́ẹ̀kejì nìyẹn wàlàkọ́dìrọ̀ ààrùn dájúdájú ànábìrì nàdìlẹ́tàn ukurọ̀ ní ìgbà ẹlẹ́ẹ̀kejì ìndà sídìrọ̀ ti mùntàhà níbi tí igi àyè pin sí pátá tòlùmọ́ nígbà tí jìbìrì tó mú ànábì lọ ṣe àṣírà wal miraj nígbà tó mú ànábì lókè nígbà tó máa débi igi sídìrú àlùmùntàhà wọn nígbà tó débẹ̀ jìbìrì náà padà pé ànábì èmi ò lè kọjá bíbá yìí má tó padà So عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى سدرة ما يغشى ما ذاب البصر وما طغى إليه آية يعني أكلا ni àwọn àfa onítẹ̀sí ní fífà bẹ̀rẹ̀ fífà pé sanabi rí ibo ni Jibril dé ń bẹ̀ tó débi Sidratul Muntaha gangan àbí no ọ̀tà ànábì débi Sidratul Muntaha kí lànábì lẹ́yìn Sidratul Muntaha tó pé tó wà lẹ́yìn ẹ̀ àlùjánnà olókùn ó dá ṣé ànábì rí ọlọ́run wẹ́ẹ̀ṣì àǹbí wẹ́ẹ̀ṣì ẹ̀ ilé ọ̀rọ̀ tó kiri láàrin àwọn afáwọn ní ṣùgbọ́n tá a bá ń bẹ kejì fánábì rí Jibril lélẹ̀ ní súra rẹ̀ jìbìrìlù yìí ni oúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ló wá ń sọ báyìí pé man zala yóò sí ní di jáàrù hata rọ̀nàntù anáhù sáyìwà rẹ̀ tó. wíṣẹ́ náà ni jìbìrìlù òye ẹ̀kọ́gbò lẹ́ni tó ṣe wípé ó ń kìlọ̀ fún mi nípa ìwọ àwọn aládùúgbò hata rọ̀nàntù débi wípé ibi tó tẹnu máa dé wọ́n á bẹ̀rẹ̀ sí nílò wípé anáhù sáyìwà rẹ̀ tó. àbí anábì ó sọ aládùúgbò di ẹni tí ó máa jogún ìrìn ni. àbí aládùúgbò náà wà di ẹni tí ó máa ṣe kí ni tí ó máa jogún yàn yẹni débi pé ó ń ṣe lọ́wọ́ pé àbí yóò ṣe ṣe pé wọ́n fẹ́ sọ ayé àkàlẹ̀ pé aládùúgbò yóò mọ̀ bẹni ní ẹni tó jogún àtàwórí pé òun náà fi sí ipò pé yóò tánàbí ń kìlọ̀ fóun dé nípa kíni nípa wọ aládùúgbò pé ó dọwọ́ rẹ pẹ̀lú wa aládùúgbò ó dọwọ́ rẹ̀ jùbí lò wá dákẹ́ ó wá ń tẹnumọ́ ń tẹnumọ́ hátà àgọ́mẹ́ntì ànáwùtà ìwà rí tó débi wípé mo àwọn pé hey kéde pé aládùúgbò náà máa jogun ara wọn bí ibi tí ó ń ṣe ẹ jùbìrí àlẹ ìsàlám tó ṣe kí ni tó tẹnpẹlẹ mọ́ ọ̀rọ̀ sísọ ìkìlọ̀ fúnni nípa kí ni nípa aládùúgbò. ó dọwọ́ yín pẹ̀lú mọ̀ fi dada báwọn aládùúgbò yín lò ó dọwọ́ yín pẹ̀lú mọ̀ fi báwọn yín lò. ẹ wo hadith kejì ta ló gba hadith ẹlẹ́ẹ̀kejì yìí wá ní hmm? ìgbọ́ kò lè jẹ́ ẹ bẹ́ẹ̀ ni ẹ. n'oro wàhánu kọ gbà mọ̀kàfẹ́ kọ́rẹ́ tìrẹ̀ kan bẹ̀rẹ̀ ni wàhánu àbízáàrù lákìn àbúzáàrì náà kàn jẹ́ pé à ń tó wọlé tọ́lú fún ní. àbúzáàrì ló gba àdìsẹ́ lẹ́ẹ̀kejì yìí wá bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kejì tó gbà wáyé rìwáyà méjì mẹ́fun rìwáyà àkọ́kọ́ òun lélẹ́yìí nínú fọyín muslim wọ́n ní wàhánu àbízáàrì radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا طبخت مرقا فأكثر ماءها وتعهد جيرانك رواه مسلم وفي رواية له عن أبي ذر قال إن خليلي صلى الله عليه وسلم أوصاني إذا طبخت مرقا فأكثر ماءه ثم انظر اعلى بيت من جيرانه فاعصبهم من بمعروف انه اشار صلى الله عليه وسلم ابو ذر فبيلي خبرني من تابعني من حديث كتبة القرآن قراء القرآن القدر والعمر صلى الله عليه وسلم القرآن خبر يوم فوانيرو أو انقدامه bẹ́ẹ̀ ni tó fún wa ní ròyìn ẹ wọ́wọ́ aláàmùrù wájib àlẹ́yìnà ànùtọ̀dẹ́kù ọ̀rọ̀ ẹ̀yàn ló jẹ́ lórí wa àbọ̀rọ̀ dìnnà kankan nínú ẹ̀ tàbí ẹni mọ̀ sọ̀rọ̀ fún yẹn gbà mí ọ̀rọ̀ tó ń sọ fún yẹn wà á mọ olùmọ̀ akẹ́rù ti pé ah, ó gbọ́n tó ń sọ ráyì ọ̀gá ẹgbẹ́ kíní ilé máa rí bẹ́ẹ̀ náà kálà kò rí bẹ́ẹ̀ fún ti kùrán kùrán ó wà kábàr wà áyìdán alhamur ìró lọ́lọ́ọ̀bà àlejòlá fún wa ọlọ́run fún wa nírò àwọn nǹkan míì tí ó ṣẹlẹ̀ àwọn nǹkan míì tí ò ti ṣẹlẹ̀ rárá tí ó ti padà wá ṣẹlẹ̀ àbáwọn nǹkan míì tó ti ṣẹlẹ̀ kọjá nígbà tó ṣe wípé àwọn baba ńlá baba wa tó ti kọjá lórí wọn ìró ni kábàrù yẹn wá rèé ọ̀ràn wa àbọ̀rọ̀ ṣe kí ni àbọ̀rọ̀ dáùtù kankan nínú ẹ̀ ẹ èyí abudar àwọn sọ̀hábà ni wọ́n bẹ́ẹ̀ ni gbogbo àwọn sọ̀hábà pápátá ẹnu àwọn afáàlájú kò pé òdòòlù ni wọ́n ẹni déédéé ni wọ́n ẹni tá a fi déédéé ròyìn wọn ò ní wọn olùtọ́lọ́ọ̀bà àlékí ọlá ti ṣàfọ̀mọ́ wọn fún rẹ̀ ó dẹ̀ ròyìn wọn pẹ̀lú dáadáa ó dẹ̀ fún wọn ní àlùjànnà onídẹ̀ra kódà láì sí ìjáde nílé ayé wọn وأعد لهم جنات تجري تحتها الأنهار ọlọ́run ni ẹgbẹ́ wọn ṣàdéhùn àlùjẹ́nà tó ti pé akérèmọdò ń sàn lábẹ́ rẹ̀ radiyallahu anhum wọ́n rọ̀dọ̀ ọlọ́run ni ayọ́nu sí wọn àwọn náà yọ́nu sí ń tán ṣe fún wọn wa'adda lahum jannat a sì bá wọn ṣe àdéhùn àlùjẹ́nà àwọn wo ni àwọn sàhábà ni radiyallahu anhum pàápàá yìí Abubakar ó ní òun ṣe ọlọ́run sọ̀lá àlùwọ̀sọ́lá mọ́ ń sọ báyìí fóun pé ìdá tọba kàmọ́rọ̀kọ̀ ìrẹ́ Abubakar ńgbà tí o bá ṣe ìran oúnjẹ kan tá à ń pè ní mọ́rọ́kọ̀ wọ́n ní mọ́rọ́kọ̀ rèé níta ti ṣe àfiwé ẹ̀ nígbà tí yàn ṣe pẹpẹ soup àbígbà tí yàn ṣe omi ọbẹ̀ torí pé àtìnàlàyé sí àwọn apáàtì wọ́n mú wa lórí ẹni pé wọ́n ní alimọ́rọ̀kọ alimọ́ ulẹ́bí ogilàfi ìlàhàn hàtà dàrúkà wọ́n ní ó jẹ́ ọbẹ̀ ẹran tó ṣe wípé àwa fomi púpọ̀ sínú ẹ̀ náà báwọn mi yóò ní àwọn èròjà hàtà dàrúkà tó wá fi di pé ó wá di nǹkan tó kì í ó ń ń sọ fún Abu Dharr ìpè ìzà mọ́rọ̀kọ̀. ìgbà tí o bá ṣe ọbẹ̀ ẹran ẹ̀hun tó ń ṣe lọ́sọ̀ fa àkùsẹ̀rù àhà yá rí pé o omi ẹran yẹn dáadáa torí kí ni wàtà àhàdá jìrọ́ọ̀nì kó sì rí pé o fún àwọn alábàágbé rẹ kó rí pé fún wọn jẹ́ torí pé lọ́pọ̀lọpọ̀ gbàǹgbà tí tó bá ń ṣe àwọn kìíní yẹn wà á máa fún wọn jẹ silently àmọ́ ìfúnjẹ yẹn yẹn lè jẹ́ tó níyà ìfúnjẹ wo ni ìfúnjẹ ti mú yóò máa fa ọrùn ẹ̀ yóò máa fa ti mú ìyẹn dẹ̀ máa ń burú àti wá ti fòórùn ti mú tá appetizer nìyẹn ikùn ó ti wá rẹ́dì gan wàá rí nǹkan kan. Ah, wàhálà ni o àwọn àfáà ní áàlù yìí yóò máa wà ṣẹ̀dí yóò máa nípa ẹjọ́ tó náà jẹ́ ká bójú táwọn ọmọ yẹn áàlù yóò máa nípa àga bó ṣe wípé àwọn tó jẹ́ jìrọ́ọ̀nù yìí àwọn alábàágbé wa yìí ẹni tá a mọ̀ wípé kò ní lọ́wọ́ ni wọ́n ní kí ní yóò tún le koko lásìkò gbà náà kí ni tó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ láàrin ọ̀sán àti fún Abu ó ní fákítírù máa àhà rí wípé o lékún omi inú ẹran náà ẹ wọ́tá àhàdà jìrọ̀ ọ̀nà kò rẹ̀ rí pé o fún aráàlẹ́ koríko fún ọjọ́ mẹ́ wọ́n ní rìwáyà mi tó ń bẹ fún hadithi abuzar ó yan àgàn pẹ̀lú gbólóhùn kan ó ní inna khalili ọ̀rẹ́ mi tàgbé ó yan àgàn pẹ̀lú gbólóhùn yẹn sàmí ọ̀rẹ́ mi ta lọ̀rẹ́ rẹ̀ tó ń sọ anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀pẹ́ gbàmí tí ẹ̀nà bá fẹ́ fọ́nbù gbàmí tó bá fẹ́ ṣàkà olùsọ à ó èmi àti Dangote àjọ lọ ni o káyì èmi àti Dangote ó fẹ́ hà ìfà rẹ̀ ó fẹ́ gbé rẹ̀ ga lórí kíni ó lè fi pé olówó lòun náà àbí ìyẹn ó fẹ́ ṣe ìsọ́kọ̀ rẹ̀ mọ́ ẹni rí àbẹ́ni yìí eléyìí inú àwọn nǹkan tó tọ́ bá àmùsùn mi lélẹ́yìí bàtà abuzar ó ní inna khalili ó ní ọ̀rọ̀ ẹ̀ ni tí ń ṣe àná muhammad sallallahu alayhi wa sallam ó sọ báyìí àwùjọ ní ó ń kìlọ̀ fún mi ìkìlọ̀ ó ní abúlé ní àmì ìdìbò ó ní oníṣẹ́rọ̀ ní ìdá àtọ́bá ta márùkọ ìgbà tó bá ṣe ọbẹ̀ omi ẹran fásitì máa àrùn rí pé pé omi ẹran yẹn fi omi sí dáadáa torí kíni tó máa ń zòrò àlàbẹ́ ìtì ní gírọ́ọ̀nì lẹ́yìn náà kó wá máa wò nínú àwọn alábàágbé rẹ̀ ìyẹn ni pé àwọn alájọgbé rẹ̀ fàùsùbùn mìnà kó wá rí wípé o fún wọn nínú ẹ̀ pẹ̀lú kíni bímárùfin kó tún fi dáadáa ti lẹ́yìn. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن ولا عذا ọlọ́run kí lọ́fà mùsùlùmí ìrẹ́ mùsùlùmí ẹni bá gbódòdó látúntì ìlú sọ̀dàkọ́tùkù ẹ má ba ìtọ́ra nù tẹ́ ṣe jẹ́ o bìlìmánì wàlàhàzà pẹ̀lú ìyàngàn àti ìyànràn lórí ẹni tá a ṣe kìíní yẹn fún àwọn sọ pé bí màrúf tó ń ṣe ọlọ́run sọ nígbà yìí pẹ̀lú dáadáa wà á fara balẹ̀ wá secret place ó ṣe pé ó fẹ́ fún ó fẹ́ fún ìyá cousin ó fẹ́ fún ìyá cousin lọ́bẹ̀ àwọn arígbégbà àti gbogbo àwọn èèyàn wà mẹ́ ìyá kazeemu ẹ̀ ní wàá gba ọbẹ̀ nígbà yìí mo lọ́bẹ̀ àbí mo lẹ́wà mo ti wáyé látẹ̀kàn là. wà á tún ṣe débi wípé wà á pamọ́ dáadáa bí síkírìtì gan lójú ìwà tó fẹ́ ṣe kí ni bíbà tó fẹ́ ṣe fún eléyìí nínú màrúù tí wọ́n fi ṣe ẹgbẹ́nu mi ṣe wáyé sẹ́kùn àwọn lè tì í lójú tí ó tì í lára pé ẹgbà kínní mo bá yín bàtúndé ṣe wá ṣe gbangba látọ̀ bá láníyàn kankan míì tí ò dá pẹ̀lú ẹ̀ ìyẹn kù díẹ̀ káàtó ó fẹ́ fún yẹn nìkan ṣe é pẹ̀lú ní tí ó pamọ́ sọ̀rọ̀ tó ń ṣe ọ̀sán láàrin ọ̀sọ́lá tó pa abuzar láṣẹ òun lélẹ̀ ṣé ó máa síbẹ̀ nìkan ni kódà kó ṣe lórí ọ̀rọ̀ oúnjẹ sáà tí ń orí pé alábàágbé ẹni tó ń bá gbé kò ní lọ́wọ́ wọ́n dẹ̀ ní ráìsì títí bóyá bí àpò kan lé bù nínú ẹ̀ bù fún bóyá dà ìlú bù nínú ẹ̀ bù fún olówó ọlọ́run kára pé ó ra nǹkan ó ra iṣu púpọ̀ bóyá ọ̀kan nínú ẹ̀ àbáwọn nǹkan míì ló rà níta bá fẹ́ ní pé dáadáa pẹ̀lú kí ni jiran àwọn tó jẹ́ alábàgbé ẹ̀ eléyìí tó ń ṣe ọlọ́sàn náà àdìwọ̀sán náà tó ń sọ fún abuzar àdìsí ń tọ́ka lórí al-ihsan ila jiran ìṣe dáadáa pẹ̀lú àwọn tajọjẹ́ kí ni alájọgbé nínú ìṣe dáadáa pẹ̀lú wọn O ní tí àdìsẹ́lẹ̀ kẹta tó ń wọ́n tọ́ka sí ta ló gba àdìsẹ́lẹ̀ yìí wá kí ló orúkọ rẹ̀ orúkọ rẹ̀ gangan abrahamu bin sọfàtì abúrera ẹyin kọ́dà wọ́n ní ẹ̀yìn náà wọ́n gbọ́ ẹni bàbá olólóńgbò bàbá olólóńgbò olóńgbàdì olóńgbò ló ń gbé káàkiri wọn olóńgbàdì ìsì wa ìlú àdìsí wọn bàbá olólóńgbò ń gbà mọ̀jìnà kò yé وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يعمل جاره بوائقه حديث متفق عليه حديث البخاري مسلم Abu Hurairah radiyallahu anhu wọ́n ní ó ń ṣe ọlọ́run bá ní kíọ́lá níbi táwọn wà ń ṣe ọlọ́run búra pé wallahi la yu'min ó ní mo fọlọ́run búra kò tí ì nígbàgbọ́ wallahi la yu'min mo fi ọlọ́run búra kò tí ì nígbàgbọ́ wallahi la yu'min mo fi ọlọ́run búra kò tí ì ní ìgbàgbọ́ wọ́n ní irú àwọn ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run báyìí àtàwọn míì arábìṣe náfíù al-iman lára in sọ lórí àwọn èèyàn ni ṣé náfíù tó ń ṣe ọlọ́run tèyí ṣé kò lí ní àdéjù sí kánábì kó ìmánì kúrò lára ẹni yẹn pátápátá pé wàláhì ó dá náà ti di kèfèrí nìyẹn o wọ́n ní irú àwọn ilé ní tó ń tọ́ka sí ni wípé kò ń ṣe kùlí ni tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé ìgbàgbọ́ ẹni náà pé dáadáa la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi wọ́n ní tó ń ṣe ọlọ́run tó ń kọ lágbègbè yìí omi pé á ìgbàgbọ́ ẹni yóò sì pín dáadáa ìgbà ó túmọ̀ sí pé ìgbàgbọ́ rẹ̀ ti ṣe kí ni kò tí ì rí bí jòkólẹ̀ dáadáa torí pé al-iman yazid wọ̀nyẹn kù a máa ga a máa ṣe kí ni a máa kéré. bó ṣe ń da lára èèyàn bìtọ́ à bí ẹ̀ bá yín tẹ̀lé tọ́lọ́run sí bó ń kí dáadáa ó ń kírun ó ń gbàwẹ̀ àwọn tọ́lọ́run bá pará ti ń ṣe báyìí ni ìmọ̀ ṣe kí yóò mọ̀ lékún bó ti ń yapọ̀ ọlọ́run sí ìwà àbàjẹ́ oríṣi tó ń wù bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣe kí yóò mọ̀ dínkù. tó òṣìṣẹ́ náà ni mo fọlọ́ búra láàyè mi ẹni yóò sì nígbàgbọ́ tó pé àwọn àfìsí ní bírákẹ́tì báyìí kò tí ì nígbàgbọ́ bracket tó pé wàlá ìlàyú mi kò tí ì nígbàgbọ́ tó pé wàlá ìlàyú mi alábi búra lẹ́ẹ̀mẹ́ta ah, àwọn sábà ò kíkí ní ẹ̀kẹ́rẹ́ má wọ́n ní má nìyà rúsùlọ́lá iléeṣẹ́ ọlọ́run tálẹ́ni tó ń sọ yìí tálẹ́ni náà òun ṣe ọlọ́ni alẹ́bì òun lèèyàn kan tó ṣe wípé làyà àmán járùhù bàwá ikọ̀hù èèyàn kan tó ṣe wípé làyà àmán járùhù alábàágbé rẹ̀ ò fọkàn balẹ̀ bàwà ikọ̀ wù látara burú tó lè tọwọ́ ẹ̀ jáde bàwà ikọ̀ wù jámù lànà bí ṣe àlùbá ikọ̀ aburú bàwá ikọ̀ àwọn aburú tó lè tọwọ́ ẹ̀ jáde àwọn afáàní àwọn oríṣiríṣi ìbàjẹ́ burúkú tó lè tọwọ́ ẹ̀ jáde ni kò fọkàn balẹ̀ pé ah, ẹni yóò lè ṣe mí láburú méjì ni ó lè ṣàbùrú àmọ́ kò tí ì ṣe kí ni kò tí ì ṣe ìtaralé ẹ̀ ń bẹ̀rù ó lè ṣe ńlá burú tó bá ṣe ń kọ́ kéèsì ní ìdájọ́ mi nìyẹn àmọ́ nítorí pé ó lè ti aburú jáde tàbí ó jẹ́ ọ̀rọ̀ náà àríwá sọ́là mú sọ fún wa nínú hadith kan hadith tó nìkan ṣe ní alimuslim man salima alimuslimun min lisanihi wa yadihi ó ń ṣe náà ni ẹni tá a pè ní mùsùlùmí mọ̀nsẹ́lìmọ̀ mùsùlùmí òun lẹni tó ṣe ń pé àwọn mùsùlùmí borí bọ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wọ́n mórí bọ́ kúrò nínú kíni mílíta níhì nínú aburú ahọ́n rẹ̀ wọ̀yẹ́dìhì àti aburú tí ó tọwọ́ ẹ̀ jáde aburú tó lè torí ahọ́n jáde àbútó ìtorí ọwọ́ jáde tó ń ṣẹ́rọ̀ pẹ̀lú àlọ́ tó mú sọ báyìí pé alẹ́dìlá yá àmọ́ jàrúwú gbàwà ikọ̀ wẹ́ tó ṣe wípé alábàgbé rẹ̀ ò fọkànbalẹ̀ wípé kò lè ṣòun láburú kò lè wù àbàjẹ́ pẹ̀lú òun aládùúgbò ẹ̀ ò lè kò lè sílẹ̀kúnlẹ̀ pé lágbájá ẹ̀ mọ́ bá ń mọ́ bá fún fẹ́ sáré débẹ̀ yẹn ìwọ́n máa ń pòwe kan yorùbá ní aláburú èèyàn tó ń gbọ́ ọmọ lọlé wẹ̀ wọ́n ní aláburú èèyàn ìyẹn ni pé aláburú obìnrin ló ń gbọ́ ọmọ lọ ṣe kí ni lọlé wẹ̀ ó ní gbogbo inú kọ́ńpáǹdì yìí òríyàn kankan tó lè fọmọ sí lọ́dọ̀ a jẹ́ pé kí wọ́n náà wo dáadáa ìwọ náà wo rẹ̀ dáadáa kò wá sí ìyàn tó lè fọmọ sọ pé ẹ sáré lọ wẹ̀ ah ah ṣé nǹkan kan wá ṣẹlẹ̀ ni irú àwọn situation báyìí tí ó bá ṣe tí ó bá wà rántí ìmílẹ̀ yóò jẹ́ àwọn nǹkan tó wà nadir jiddan àwọn nǹkan tí ó tahoro ni wọ́n àti cases kọ̀ọ̀kan ni yes àwọn circumstance mi bẹ́ẹ̀ lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ṣe ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ní gbogbo ẹnikẹ́ni tí. aládùúgbò rẹ̀ tọkànrin ò bá balẹ̀ látara burú tó lè ṣe so aburú kí ni aburú ẹnu wàláì máa sọ̀rọ̀ kò bá kù gbé fún ẹ ẹ kú o ń bẹ o ìlágbájá tó bá ju ọ̀rọ̀ kan lẹ̀ báyìí lè mọ bí kí ni wàláì ọ̀rọ̀ tí màá sọ fún ẹ̀rọ kò bá kù wípé àwọn èèyàn bẹ̀rù àwọn èèyàn bẹ̀rù ẹ̀ débi wípé eh, tó bá sọ̀rọ̀ tó àṣẹ dá sí à ah, mi ò sọ mọ́ǹtè mi o ìyá kẹlẹ ti fẹ́ àná ti dé ọmú kìíní ti dé o àbí àfa alágbájá ti dé torí kíni nítorí ẹnu ẹ̀ àbí sùkà ẹgbẹ́lómi lè ṣe pẹ̀lú àwọn èèyàn tó ṣe ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó ṣe wípé aládùúgbò rẹ̀ ò fọkànbalẹ̀ kúrò nínú aburú rẹ̀ irú yẹn báyìí ìgbàgbọ́ ò ti ṣe kí ni kò tí ì pé ẹ wo àwọn rìwáyà míì tó ń bẹ pẹ̀lú kínní wọ́n ní wà fí rìwáyà ti lè muslim nínú rìwáyà muslim ẹ̀wọ̀n tó ń ṣe náà sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n tó sọ wọ́n ṣe náà ni la yadkhulu al-janna man la ya'man jaruhu bawahiqa kò ní wà al-janna ẹni tó ṣe kí ni ẹni tó ṣe wípé aládùúgbò rẹ̀ alábàágbé ò fọkànbalẹ̀ kúrò nínú aburú ọwọ́ rẹ̀ ẹni tí ó bá ti ẹ̀wà àlùjẹ́ náà yóò jẹ ìyà tí ó bá ṣe kí ni tí ó bá wà àlùjẹ́ náà yóò jẹ ìyà lórí kí ni lórí aládùúgbò náà ni àmì Muhammad sallallahu alaihi wa sallam ló ń sọ ẹ ṣe dáadáa sí wọn àkọ́kọ́ ẹ ṣe jì ẹ má ti tìta kàn wọ́n. nínú àwọn ọwọ́ tí àwọn aládùúgbò wa tí wọ́n ní ònìyẹn. ẹ wo àdìsẹ yìí tó tẹ̀lé ta àdìsẹ gba àdìsí yìí òní wa Abu Hurairah radiyallahu anhu ṣùgbọ́n sọ̀rọ̀ náà náà sọ àwọn obìnrin. oúnjẹ náà sallallahu wọn wasallam mo ní Abu Hurairah ní qala qala Rasulullah sallallahu wọn wasallam ya nisaa al-muslimat la tahqiranna jaratun li ha ولو fi شاتين iná ṣàfihàn òun ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó dojú ọ̀rọ̀ eléyìí ó dojú ẹ̀kọ́ àwọn wo ni àwọn obìnrin òun ṣe ọlọ́run ní ìyá ní sá alimuslimat mo pe ẹ̀yin obìnrin mùsùlùmí látàkìrọ̀nà járọ̀tún lè járọ̀ ti ha látàkìrọ̀nà aládùúgbò kan ò bọ̀rọ̀ fojú rí náà aládùúgbò kejì. àkóńṣe náà sọ̀rọ̀ àwọn ìṣọ́lá mọ́tò fún wa nínú ọ̀rọ̀ ìtàn pé látàkìrọ̀nà minal ma'rufi shay'an látàkìrọ̀nà minal ma'rufi shay'an walau an talqa akhaka biwajhi talik. ìṣọ́lá ni ẹ má fojú rí náà dáadáa kan àwa ti jẹlé lọ àwọn ńláńlá ńláńlá gbògidìgbògidì wọn làwọn fẹ́ ṣe àwọn súnà ńláńlá súnà kàbìtì kàbìtì ẹ̀rí kékeré kékeré ò sí ìṣe àwọn ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ ó ń ṣẹ́ràn ni ẹ má fojú rénà dáadáa kan wọ̀lẹ́wò à ń tẹ́lùkọ̀ àkán lè wọ́n ṣe ìtọ́lẹ̀ kódà kó ṣe wípé kó pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú ìtújúká kó tújúká sí ó pàdé lágbájá ah, assalamu alaikum rẹ́rìn ìyẹn gan nínú ọ̀nà kan tá fi ń ṣe ìdíkàlù surur fi sùdúrì náà láti àfi ṣe ìdùnnú à ń fi fi ìdùnnú sí ọkàn àwọn èèyàn wọn lè lè fígà ilẹ̀ ààrẹ muhammad sallallahu alaihi wa sallam nílò ògúngbólóhùn mo ṣe lọ́ni ìyá ní táwọn mùsùlùmí mo pe ẹ̀yin obìnrin mùsùlùmí لا تعقرن جارة لجارتها ẹ má fojú na dáadáa kan pẹ̀lú àwọn aládùúgbò yín àwọn alábàágbé yín wàlẹ́ òfin tí iná kódà kó ṣe wípé pẹ̀lú pátákó ẹran pẹ̀lú kíni ẹran yẹn bó ṣe pé pẹ̀lú nǹkan tó kéré jù má ti ọ̀rọ̀ yẹn gbọ́ pẹ̀lú pàdánù bí mi kò mọ lọ wá pátákó ẹ̀ ẹ̀ kínní. èèyàn wá jẹun ó wá jẹran ó jẹun tán dáadáa ẹ wo bí àwọn párí ẹran abọ́dì rẹ̀ jẹ́ tán wọ́n wá bí tí egungun wà wá wegun yẹn á ah, mùdùmùdù máa wà nú ẹ̀ kí n lọ gbé fún àwọn ọmọ lágbájá yes mo tẹ̀lé ṣe dáadáa dáadáa náà ni n tó ṣe ráyé bọ́tẹ́ eh, ah, ah, wò dáadáa ìtúnṣe náà sọ nígbà yìí ni pé wẹ̀lẹ́wù kìrìsáàní ṣá kúrò kó ṣe pé pẹ̀lú pátákó ni yẹn ni pé kó ṣe pé pẹ̀lú nǹkan tó kéré jù lọ ní lọ́wọ́ tẹ̀kúnṣe náà sọ fún wọn pé ìtàkì náà wẹ̀lẹ́wù bí ṣe kéń tamọ̀rọ̀ àná bí yẹn páyà náà kúrò àbúṣe pé pẹ̀lú àlàwẹ̀ dàbídùn kan bó ṣe pé pẹ̀lú àlàwẹ́ àlàwẹ́ kan ìyẹn ni pé ẹmú dàbí dùn òwò àlàáfíà méjì bó ṣe pé ìyẹn ni pé kúrò àbó pé yìí tó kéré jù tó ní lọ́wọ́ tó bá ní púpọ̀ ńkọ́ ó túmọ̀ sí pé lo púpọ̀ tó níyẹn. liyunfiqu zu sa'atin min sa'atihi wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ata'u Allah ẹni tó ní púpọ̀ lọ́wọ́ lèyún fi kò lóòzà tí nìta àti ẹni tó ní púpọ̀ lọ́wọ́ kó ṣe kí ni kó ná nínú púpọ̀ ọwọ́ rẹ̀ yẹn náà. wọ́n máa ń kójú alẹ́ yìí rí sọ àwọn tá a fún pínpín arísìkí mọ́ tó ṣe pé tó ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà kò pọ̀ fàlíyún fi mí mọ́ àtàwùlà káwọn náà má ṣàwọn nínú díẹ̀ tó wà lọ́wọ́ wọn yẹn náà káwọn ṣe kí ni kí wọ́n yọ kí wọ́n nánú ẹ̀ sàmátì gbogbo ẹlẹ́fà wọn ẹlẹ́mìíràn ni a ah, ọlọ́run orí mọ́tíláṣí máa lọ ló báyìí mọ́tíláṣí máa á ah! lọ́dún máa fi kọ́ ọlọ́run ṣe rọrùn àmì wọ́n gbé kóló káàkiri bó ṣe fífínú ẹ̀ ló ní fífínú ẹ̀ ẹ̀ omi ìlànà àwọn ìṣẹ̀lẹ̀ tẹ́kì ah! ọlọ́run tó máa lọ ló lọ ìyálà mọ́tò tí màá kọ́kọ́ rà fún àwọn òbí mi báyìí lásán ilé tí màá kọ́kọ́ kọ́ fún ọ báyìí ẹlòmíràn máa kọrin yẹn títí àwọn bíbí yóò fi kú wọ́n fi jáde má dúró dìgbà tí mọ́tò dé àbí tí wàá fi èyí tó onílọ́wọ́ yẹn náà lásìkò tó onílọ́wọ́ yẹn náà ìyẹn ni ó ná. tòyí tó wà lọ́wọ́ ẹ̀ lásìkò yẹn ìyẹn ni tọ́lọ́ ọba nìkan lágbé fún ẹ tí ó fi dá ẹ wò lé lórí bóyá wàá yọ nú àbí òtẹ̀ ní ṣe kí ni. tòun tó ń ṣe ọlọ́run tọ́lá àlewọ̀ tọ́lá tó ń sọ fún wa nínú hadith yìí pé kódà bó ṣe pé pẹ̀lú pátákó ẹran òun ló ní tá a mọ́kọ́ àti ṣe kí ni àti ṣe dáadáa pẹ̀lú àwọn aládùúgbò ṣípò ń bẹ pé ó ń ṣe ẹ̀rọ sallallahu alaihi wasallam ó tún dojú ọ̀rọ̀ yìí kọ àwọn obìnrin torí wípé ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin wa sábà máa ń bẹ ńlé ọ̀pọ̀lọpọ̀ gbà ọkùnrin á ti kí ni àwọn ajáde lọ. bí obìnrin mùsùlùmí bá ṣe rí yóò ju eérú tẹ̀mí tọkọ rẹ̀ tí wọ́n jọ lò nínú ilé obìnrin mi ò ní fìtí náà ni wàhálà àbújá àbọ̀ ẹ má bínú pé mi ì tí ì jẹ́ ká ìjòkó lẹ̀ o wàhálà ìyá kínní wàhálà tí wọ́n àbú ẹ má bínú pé mi ì tí ì jẹ ẹjẹ mi ì jẹ ẹsẹ mi. àbú mi ìfẹ́ fa wàhálà kalẹ̀ dè yí ni o mo mọ nǹkan tí mo lè ṣe o ó bá bọ́ sẹ́nu mo mọ nǹkan tí mo lè ṣe ó sẹ́wọ̀n pé ìyá kìíní tọ́jà ní olórí burúkú ni ó ń pẹ̀jọ́ sun àbú ni o ó bá bọ́ sẹ́nu ọ̀nà so everybody ó mọ̀ gbọ́. tí ọkùnrin bá máa bùkátà sí sùúrù àwọn obìnrin tún bùkátà sí kí ni sùúrù tó tún ju tọkùnrin lọ. ẹ mọ̀ kò sí gbogbo ọkùnrin ṣe lè rí inú ẹni tó lè rọ ọkùnrin jù tani obìnrin jẹ́ kan bọ̀túbìnrin bá wá tóbìnrin bá tún wá rú ju ọkùnrin lọ káyì wàhálà ni So afẹ́ká obìnrin mùsùlùmí ká ṣe sùúrù pẹ̀lú àwọn alájọgbé alábàágbé ó ṣe pàtàkì ó ṣe kókó fún wa ó ṣe pàtàkì kákẹ́kọ̀ọ́ bá ṣe lò tẹ̀mí wa pẹ̀lú àwọn pàtàkì jùlọ nínú àwùjọ táwa ti ń bẹ nú ẹ̀. wàá gbélé pẹ̀lú ìyá kíkọ́bì ìyá tọ́júkú ìyá nkechi ìyá kìnnì kan wọ́n ní ó kó ìrẹ́ nítorí pé kò ń ṣe mùsùlùmí. ìwọ sùúrù tiẹ̀ náà lágbègbè yóò ṣe kí ni torí pé sùúrù àkọ́kọ́ àjọgbé sùúrù ẹlẹ́ẹ̀kejì kì í ṣe lẹ́sìn tó bá wùwà tó bá rí dáadáa ṣe àwákàkún pé ah kódà tó bá mistake ni o. ìwọ ló bọ̀rọ̀ jẹ́ kí dàkejì rí bẹ́ẹ̀ kó ṣe dáadáa kan gẹ́gẹ́ bí mùsùlùmí àfa àti umu nínú ilé kẹwàá rí dáadáa kan kó ṣe ẹ ah, àmú ẹ̀ ló ṣe kínní tó náà ló ṣiṣá kọ́ yẹ pé tó bá ṣe dáadáa kan níwọ̀n àmọ̀ tèmọ̀ pé àà náà kó bọ̀ rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí náà àgàgà wa nínú àwùjọ yìí ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni nínú àwọn tí ó bọ̀rọ̀ rọ mùsùlùmí jù àwọn obìnrin kan obìnrin mùsùlùmí jẹ́ kan wa lọ́yìn gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá ń kọ́ bọ̀rọ̀ jẹ́ kí ìmù náà máa mà ìwọ ń lọ lẹ́tọ̀ ń lọ program òfin good tó a mọ gbogbo nǹkan tó mọ yẹn wà á fẹ́ lo kíní yẹn lórí òun mọ ìwọ mọ òun so ó ṣe pàtàkì àárín inú ẹ̀kọ́ tó ń ṣe lọ́sọ̀lá àlẹ́ ọ̀sọ́làm tí ọkọ̀ tó fi dojú ọ̀rọ̀ yìí kọ́ àwọn obìnrin gangan tó fi dojú ọ̀rọ̀ yẹn kọ́ wọn torí pé almaruf látọ̀dọ̀ ọkùnrin àtobìnrin tó ṣe pàtàkì kàkàtọ̀tàn pàtàkì jùlọ látọ̀dọ̀ àwọn obìnrin wa nínú ilé tá ń bá àwọn èèyàn gbé ẹwà àdìsí tẹ̀lé àdìsí àbúrò yẹn àníyàn díẹ̀ láwà á nì wọ́n ní àbúrò ó sọ wípé anna Rasulullahi sallallahu alaihi wasallam olóńṣẹ́ náà kíkẹ́ náà lọ́lọ́run kan bá tó bá rí pé láyẹ́m na jáàrùn jàrọ́hù ọlọ́ṣẹ́lọ́ ní aládùúgbò kan ò gbọ́rọ̀ pọ̀ fún aládùúgbò kejì àyẹ̀bìrìta káṣẹ̀dá tí ń fi jìdá yìí aládùúgbò kan ò gbọ́rọ̀ pọ̀ fún aládùúgbò kejì kó fi kí ni kó fi gibọ́nú ògiri rẹ̀ ẹ́. Eh? aládùúgbò kan gbọ́dọ̀ kọ̀ fún aládùúgbò kejì ó ṣe kí ni kó ti gíbọ nú ihò ògiri rẹ̀ tó mọ ẹ̀kú làbúrò rẹ̀ wọ́n ní lẹ́yìn ọ̀rọ̀ àdìsí àbúrò rẹ̀ wá tó bá wípé máa ní àárọ̀ ọkùn máa ní àmórídì à mo rí wípé súnà níbi ọ̀gọ̀rọ̀ yín ẹ ti ń gúrí kú ọ̀nbẹ́ o wàláì láàrínìyàn nàbí ha báyìí na àkàtà kíkùn mo fi ọlọ́run búra tí mi bá sì ń bẹ̀ láàrin yín èmi ò máa lo súnà yìí ó ń ṣe ọlọ́run ní tó gbé kúrò ní pé àwọn tá a jọ palapọ̀ kò sí bá a ṣe ṣe tọ́nà òní ṣe kí ni tí òní máa gúnra wa ẹjọ́ ní fẹ́ǹsì ilé òun afẹ́ǹsì kan lára ilé ẹ̀ ó bùkátà sí kó lo ògiri ẹ̀ tó bọ̀rọ̀ mọ̀ náà ó bọ̀rọ̀ kọ fún àwọn àfáà ṣe ìdájọ́ lórí eléyìí tọ́ni ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé wọ́n ṣe ń kọ́lé tẹ́lẹ̀ òun ni wípé ara fẹ́ǹsì ilé táwọn kan bá gbé lẹ̀ òun làwọn ó ti yọ pákó tí wọ́n ṣe kí ni tí wọ́n ti mú rúfù tiwọn. sọ ládùúgbò kan ò gbọ́dọ̀ kọ̀ fún ládùúgbò kejì láti kí ni láti lo fẹ́ǹsì ẹ̀. wọ́n ní tí aládùúgbò kan bá gbé tó gbẹ́rù gbọ́n ní irọ́ o à mi ò lè gbà kó kan bí máa fẹ́ǹsì mi wàá tó kíní kan wọ́n ní tó bá rí pé ìlú Islam ni àwọn kọ́dún ti dájọ́ pé àjẹ kó lo tí ò bá gbà lọ lò ó. wọ́n fọ́ọ̀sì ẹ̀ nítorí pé gbólóhùn tó ṣe ọlọ́run sallallahu alaihi pé àmì aládùúgbò kan gbọ́dọ̀ kọ̀ fún ara lékejì láti kí ni láti figi bọ́nu ihò ògiri ẹ̀ ó bùkátà tó giri yẹn wàyí là bí wáyé pé ògiri yẹn ní àwọn pírọ́bílẹ̀mù kan eléyìí nípa àwọn kápá àtọ̀ mi lórí ni bóyá ògiri yẹn ní pírọ́ǹfẹ́ pé wọ́n á ṣe nǹkan sí i ó lè ṣe kí ni ó lè dàwó ó léwu fún irú èèyàn báyìí àdìsí àbúrẹ́rà bákan náà olóògbé àdìsí èyí tó tẹ̀lé yìí wá pẹ̀lú ògbọ́n náà máa parí báàbù yìí ọ̀nà yìí àjò fún mi. وعنه عن رسول الله صلى الله عليه وسلم قال wọn látọ̀ àbú rírà kọ́nàbà yẹn ní ti ó sọ báyìí kí ló sọ ó ní قال رسول الله صلى الله عليه وسلم ló ń ṣe rán sọ báyìí pé من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره wọn ló ń ṣe rán ní من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره wọn ń sọ gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó sì nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn fàlàyé ti jà ara wù kò bọ̀rọ̀ kó nira kan bá ara lè rẹ̀ àwọn tọ́jọ́ ń gbélé òbọ̀rọ̀ kó nira àwọn eléyìí ọ̀nà oríṣiríṣi ló gbà ní aga nínú àwùjọ tá ẹlòmíì tó bá stáàtì jẹnẹrétọ̀ báyìí la ilaha illallah níbọ̀ ìwòsùnmá tàbí ẹ̀ẹ́dì kọ́mọ́n ẹ̀ẹ́dì jẹnẹrétọ̀ kékeré yìí ó ní orúkọ kan tá a fún I better pass my neighbor. I better pass my neighbor. Tẹ́lẹ̀ mi bá start generator tẹ̀ báyìí gbàgbàgbàgbàgbà. Ìbáraẹ̀lá, ìwọ tó jẹ́ Mùsùlùmí, kọ̀ǹsídà ẹlòmíì náà fún àwọn kan tó fẹ́ ṣe. Mùsùlùmí la yu'min billah, man kana yu'minu billah wal yawmil akhir, fala yu'zi jarahu. gbogbo ẹnikẹ́ni tó bá ní gbàgbọ́ nù ọlọ́ tó ní ọjọ́ kẹyìn kó má kó bá àwọn alábàágbé rẹ̀ ẹlòmíì jẹnẹtọ̀ tiẹ̀ eruku ni ká yàbàyàbà tó bá tàn tán báyìí tó ń pé ọ̀nà oríṣiríṣi òun ni kiri le ó bá wà nínú kókó àrùntúmùlà kìíní yẹn ń pariwo ẹ́ eh, kùránì ló sọ tó ń pariwo báyẹn kí ló ń pariwo tó tiẹ̀ ń fa etí ẹ̀yà gan pàápàá. Ah, ah, ah. ó wá fẹ́ halẹ̀ mọ́ tó gbé kùránì ló ń lè là má ṣe bẹ́ẹ̀. tó ń dúpọ̀ fẹ́ gbọ́ kùránì àbó fẹ́ gbọ́ lẹ́tọ̀ kan ni ló kìíní ẹ̀sán pé nínú àwọn ẹ̀kọ́ táwọn èèyàn ti bára wọn lò ní adarí ilé wàá lómi ló bá pílé orin àwa tún láòdù ẹ̀ pátápátá àfi kẹfì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló pẹ̀lú àwọn alágbègbè yìí ṣùgbọ́n bá kan sọ pé à gbàtí tó máa ń dìtọ́bù pẹ̀lú kíní à èmi náà lọ ra mo lọ ra síríò ńláńlá kan home theatre mo wá gbé sí ìjọ tí mo kọ́kọ́ láòdù ẹ̀ báyìí lánàá pé àwọn méjì papọ̀ ni lánàá pé àwọn méjì pé ó yá à mo ti sọ fún tẹ́lẹ̀ kò gbọ́ ni tí náà lọ́dún bá padà pé àwọn méjì ń kọ́. so at that point in time òní kọ́kọ́ lu wàá tún dìsọ́ọ̀bù wàá tún dìsọ́ọ̀bù àwọn ẹlòmíì tí ò mọ́wọ́ tí ò ṣe kí ni tí wọ́n mẹsẹ̀ ń bẹ̀. so àyí òṣìṣẹ́ náà ni èyí ò bọ̀rọ̀ fi sùtá kò bọ̀rọ̀ fi kan alábàgbé rẹ̀ àwọn akọ́tún wọn jẹ́ pé alábàgbé yẹn tí wọ́n jẹ́ mùsùlùmí gan ìyẹn tí wọ́n léwu jù wọ́n lè mọ́ jẹ́ mùsùlùmí ó bọ̀rọ̀ fi sùtá kan ó bọ̀rọ̀ ṣe lágbóró ó bọ̀rọ̀ fara ní alìdáhù ó bọ̀rọ̀ ṣe ńlá burú kankan tó bá tún ọlọ́jẹ́ mùsùlùmí à ìyẹn tún léwu ìyẹn tún léwu sàpé ọlọ́mọ àlìkọlá kìlọ̀ kó máa tọ̀ nínú àyíká nínú àlìkọ̀hán ọlọ́ni wàlẹ́dínà yóò zúùnà mìíràn wàlmọ̀mìnà lè rẹ́yìn màtàtàbù faqad ihtamalu bu'tanan wa ithman kabira ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá fi sùtá kankan nígbàgbódodo lọ́kùnrin àbúfi kan onígbàgbódodo lóbìnrin ni dèrè ìrìnà tàtàbù láì ti pé àfọwọ́fà wọn ni o faqad ihtamalu bu'tanan wa ithman ìwọ ni bẹ́ẹ̀ ó ti gbé aburú àti ẹ̀ṣẹ̀ ńláńlá ó ti gbé ru rẹ̀ tòtí járù ẹ̀yẹn bá tún lọ jẹ́ kíni tó bá lọ jẹ́ mùsùlùmí à ẹ̀ṣẹ̀ ló ń gbà continually tí ẹ bá ṣe mùsùlùmí àìdáni tó ń ṣe lọ́sàn-án lọ́jọ́ mùsùlùmí káyì ẹsẹ̀ ni ó ń ṣe ọlọ́run tún tẹ̀síwájú náà sí pé mọ̀ nǹkan ẹ̀yọ́ nínú ilé àwọn ìyáàmì àákíyè sọ́ọ̀lì yóò kiri mu dẹ̀ ìfàwù gbogbo ẹni kẹ́ni tó bá nígbàgbọ́ ní ọlọ́run tó nígbàgbọ́ ní ọjọ́ ẹ̀kan yìí ó fà pọ́nlé àlejò rẹ̀ wọ́n mọ̀ nínú ilé àwọn ìyáàmì àákíyè sọ́ọ̀lì yẹ kul khayran aw liyasku ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ ní ọlọ́run nígbàgbọ́ náà ọjọ́ kẹyìn kí orin bẹ́ẹ̀ kó ṣe kiri kó máa sọ dáadáa jáde lẹ́nu ẹ̀ àbí kó ṣe kiri àbí kó dákẹ́ ẹ wo hadithi èyí tó tẹ̀lé àbí tùrẹ́ àlùkùdá iyù عن ابي هريره الخزاعي رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الاخر فليؤتن الى جاره ان شاء الله gbogbo ẹnikẹ́ni tó tó gba ọjọ́ kẹyìn gbọ́ pẹ̀lú tí ìlà jàrìhì kó ṣe kí ni kó ṣe dáadáa pẹ̀lú àwọn alábàgbé rẹ̀ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni wá gbọ́ lọ́ngbọ́ tó gba ọjọ́ kẹyìn gbọ́ kó ṣe dáadáa pẹ̀lú kí ni àwọn àlejò rẹ̀ ẹni tó bá gbọ́ lọ́ngbọ́ tó gba ọjọ́ kẹyìn gbọ́ fàlìyẹ́kùn khayran aw lìyẹ́kùn inú kó sọ dáadáa àbí kó ṣe kí ni kó gbé ẹnu ẹ̀ kó gbé dákẹ́. gbogbo eléyìí ẹ̀kọ́ ni ó ń ṣe náà sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ni tó ń kọ́ wa nípa kíni nípa ìwọ àwọn alábàgbé wa láì kan lóríṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ẹnìkan lọ bá nínú àwọn sọ́bà ó ní ìrẹ̀ oríṣẹ́ ọlọ́run mo ní ẹ̀bùn tí mo fẹ́ fún àwọn alábàgbé mi èwo ló tọ́ sí mi jùlọ èwo ló tọ́ sí jù kí n fún ní ẹ̀bùn náà wọ́n ní tó ń ṣe náà sọ fún mi pé ìlà àkọ́rọ́bì ìmá minka báàbẹ̀ ẹni tílẹ̀kùn ẹ tún mọ́ ẹ jù nínú àwọn méjèèjì oníkó ṣe kíni oníkó kó ṣe fún ó fẹ́ ṣe dáadáa kan báwo ló ti fẹ́ ṣe ẹyọ kan fi àwọn méjèèjì kíní bí àǹkan tó ra kò ju ẹyọ kan lọ ta ni kó ṣe fún ẹni tó súnmọ́ tó súnmọ́ ẹ jù bí ẹjọ́ pàlà yàrá ni àbí ẹsẹ̀ kọ̀ǹtẹ́nì àbí fúláṣí ẹjọ́ súnmọ́ra wọn oníkó ṣe kíni oníkó ti dáadáa yẹn sí sàrí pé ń fún ọdún méjì náà ni àkọ́kọ́ ká fi dáadáa bá wọn aládùúgbò wa alábàgbé wa ká fi dáadáa bá wọn lò ẹ̀kejì ká má ṣe kí ni ká má jẹ́ aburú ti ọwọ́ wa dé ọ̀dọ̀ wọn abẹ́rẹ́ ọ̀bà nítorá ìtàgbà ìkọ́jọ́ kí ó ṣe wá láǹfààní subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuhu